ó yá ká má mílíkì ká má mílíkì skẹ́lẹ́lẹ́ ẹ ká má mílíkì o ká má mílíkì skẹ́lẹ́lẹ́ ó yá ká má mú kúlùmù kẹ́ ká má mílíkì skẹ́ ẹ wò rí pé ìdùnnú ẹ̀rín ayọ̀ ni mo fi ṣe kí ni mo fi bẹ̀rẹ̀ òtún lé nítorí pé inú mi ń dùn ayọ̀ mi ń kú lọ́wọ́ pé ó yá o àsìkò tó láti bẹ̀rẹ̀ ètò Miliki Express ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ́wà ṣé dáadáa mo gbọ́ mo sọ pé always iná máa ń gbọ́ always guiding bẹ́ẹ̀ ni always guiding always happy inú yín máa ń dùn ẹ̀yin máa ń kún láṣẹ̀dùmàrè mọ́ gbàdúrà fún wa pé ìdùnnú wa báyìí ẹ̀rín wa kò ní di ìbànújẹ́ àwọn kan máa ń mẹ́wèé pé gbogbo ọ̀tá bá ti wà láàyè báyìí pàṣẹ ń jí a wà láàyè a wà lálàáfíà agbápá ó ṣe gbé agbẹ́sẹ̀ ó ṣe gbé ah, ah, à ń shake à ń kọ́ mílíkì ẹ̀ ń twist ẹ̀ ń move body yín à ah, ká máa dúpẹ́ fọlọ́run pé ó ṣe é ó kù iṣẹ́ bó tiẹ̀ dá wa sí ọkọ̀ ló ti kú ọpọlọ ti nù ọ̀pọ̀ tiẹ̀ wà láàyè bíi aláìsí ọ̀pọ̀ ni wọ́n lè gbẹ́sẹ̀ ọ̀pọ̀lọ́ ẹ̀pọ̀jù kan báyìí ló gbé wọn sí tó lè yí sọ̀tún yí sósì àmọ́ àwọn ọ̀rọ̀ àlàáfíà a wà láàyè mọ́mì dádì ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rọ̀ wa ṣe kí ni ó tọ́pẹ́ ó jẹ́ pẹ̀lú gbogbo ayé wa báyìí kàmàdé pé aṣọ́wá ti wà nínú oṣù bàbàbà ọlọ́run wa ń pa wá mọ́ ó ń dá wa sí ó ń yọ wá nínú ewu accident lọ́dọ̀ tí ló sì a ṣì wà a sì ń mí ọlọ́run pa wá mọ́ ìyẹn lásán báyìí ó tọpẹ́ ó jọpẹ́ láṣẹ Èdùmàrè báyìí àtẹ̀mí àti yín àjọ kíra wa merry christmas we wish you a merry christmas we wish you àtijọ́ kíra wa happy new year bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run bá ti stamp ẹ̀ bá ṣe sọ ìbáyìí ọlọ́run ti gbọ́ ó ti ṣàmì sádùúrà wa bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ló ṣe máa rí láṣẹ Èdùmàrè mo kí wa káàbọ̀ ẹ̀kọ́ sórí ètò yìí ètò wa Miliki Express bẹ́ẹ̀ ni ètò tó ń mìlíkì ètò tó mú kùnú kẹ̀kẹ́ ètò tó yẹ pé kò sẹ́lẹ́gbẹ̀ lórí tẹlifíṣàn Orísun ọ̀nà tàbá ní ká sọ ká sọ èyí náà mú pé Miliki Express ọ̀hán ètò kan tó yẹ pé kò tiẹ̀ kò sẹ́lẹ́gbẹ̀ lórí amóhùnmáwòrán Orísun TV orúkọ tèmi ni Bimbo Badmus Madiva ọmọ ẹgbẹ́ aléṣẹ́ àbí tí ń gbára ẹ̀ lójoogun agbóhùn àkàlà àjàyè kun mi ti ń kun mọ́ lọ́rùn ṣàwárí mouth of every time pé kò sórun torí pé lórí ètò yìí ẹ láǹfààní láti gbádùn wa lákọ lábo bílù àgẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi lẹ́nìí mo kó ohun tó pọ̀ wá fún wa as usual tí wọ́n kí tẹ́ ti as usual nǹkan tó pọ̀ ni hmm, pàápàá jùlọ ohun àkọ́kọ́ tí máa kọ́ fún wa lórí ètò yìí òun náà ni ìròyìn ìdárayá ohun tó ń lọ láàárín àwọn olùmọ̀ọ́ká tí mo mọ̀ pé kò sí ni á ro nǹkan sí méjì mẹ́ta mẹ́rin márùn-ún tá máa mú wá fún yín pé ó yá o ohun tó ń lọ pápá lórí ètò yìí ẹ láǹfààní láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ mi lè fún yín news pé a kò wípé mo máa fún yín pé òkè a wípé o bóyá gbọ́ wípé Mercy Aigbe o ó ra mọ́tò à á ṣàlàyé bó ṣe jẹ́ ohun tó fi rà nǹkan tó ṣe tí mọ́tò yẹn fi jáde ẹ̀ tí ó ti yé yín máa fún yín ní ìròyìn yẹn désàlẹ̀ àwa máa tún désàlẹ̀ kọ̀ọ̀kan as in àá lọ make findings pé okay kí ni nǹkan tó really ṣẹlẹ̀ gangan a máa wá mú wá fún yín lórí ètò yìí bẹ́ẹ̀ ni ẹ kọ́ gbádùn ìròyìn ìdárayá ẹlẹ́kejì náà ẹ tún gbádùn campus gist láti ẹnu Tóyìn Abdul ó máa fún wa ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wa bákan náà lẹ́ni ẹ wo mo ní ohun tó ti ẹ̀ pọ̀ fún wa á jáde lọ tá á tún òwe lóríṣiríṣi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó yẹ ká mọ̀ nǹkan tó ń pè ẹlòmíì kan ń àwọn Bíọ́lá Kẹ́mi Títí Ṣọlá ọ̀pọ̀ báyẹn ọkọ̀ ń gbòsórí báyìí ni àmọ́ kókó tiẹ̀ wá pa òwe kọ́ sọ èdè Yorùbá kó dẹ́mọ́rọ́ hmm, ìrọ̀ ni ẹ má máa fi sọ Yorùbá díẹ̀ wá sí sọ ehm, it's okay sorry as in you know kí ló dé ọmọ yorùbá tàtà ni wá ẹ kí ni wá dùn pé yes ọmọ yorùbá ni wá káde máa sọ èdè yorùbá yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ wò bó tó fún wa pé lẹ́ni a máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò yìí àmọ́ ká tó wá ṣe kí ni ká tó kán ságbá mi ètò ní pẹ̀rẹ̀ wẹ́ ká lọ jó ká lọ dànsá ká forí tiwa savage ká fi bẹ̀rẹ̀ ètò ọ̀yá forty nine nine forty nine ninety nine ah àǹtí tiwa kí ló dé four nine nine nine ni wọ́n pe táìtì orin ẹ ká lọ gbádùn orin ètò ṣì ń tẹ̀síwájú àmọ́. Sherry Tiwa Savage ah àǹtí náà ń try ẹ wo àǹtí yẹn ń kọ bá pé yẹn ń kọrin ó ní bóun wọn ṣe tó kí ẹ bá tẹ̀síọ́ kọ́ gbóhùn yẹn náà á máa ṣe yí bíi pé you know bíkẹ́ bí èmi ti máa ń gbọ́ orin Tiwa Savage ti máa ń gbóhùn ẹ̀ wọ́n ṣe ń bí kí n sọ pé ya ṣẹ́wó yẹn dà gbé pálí mẹ́ta wá fún mi jẹ́ kí n spray ọmọge lówó àmọ́ tí má kàn gbọ́ mi kàn má gbọ́ mi kiri wọ́n yẹn ni wípé ohun wọn dùn pàápàá jùlọ wọ́n kan lára àwọn olórin obìnrin tí wọ́n máa ń kọ orin ọlọ́gbọ́n pàápàá jùlọ pẹ̀lú pé wọ́n ti pẹ́ tí wọ́n ti ń kọrin nínú industry wọ́n sì ń kọrin tó nítumọ̀ wọ́n dẹ̀ sì wà àwọn kan tó yẹ pé wọ́n jọ bẹ̀rẹ̀ àfihàn mọ́ ohun a kàn ń sọ ni pé wọ́n jọ bẹ̀rẹ̀ àmọ́ lásìkò tá a wà yìí wọ́n ń kọrin àmọ́ kò dàbí mọ́ àwọn èèyàn sábà gbọ́ orin wọn mọ́ àmọ́ Tiwa Savage pẹ̀lú pé ó tún kúrò ní rẹ́kọ̀dì ìgbà tó wà tẹ́lẹ̀ ó bọ́ sí mi àtúnyìn kó sàbí kó tún bọ́ sínú ayé ńlá ó tún bọ́ sínú agbára mi àtúnṣe kí ni àtúngbádùn orin ẹ̀ sí orin ẹ̀gbọ́n tọ̀ yẹn òun ni orin Tiwa Savage four nine nine nine ẹ̀yin náà rí gbogbo bó ṣe ṣerun níbẹ̀ ẹ rí pé gbogbo Tiwa Savage gan kọ nísìn ẹ̀rí àṣà àti ṣe ọmọlẹ̀ áfíríkà gẹ́gẹ́ bí ọmọ yorùbá pé ọmọ yorùbá ni mí o pé àti pátápẹ́ ni mò ń jẹ́ o savage ẹ̀yìn ẹ̀yìn surname àmọ́ pé mo jẹ́ ọmọ yorùbá à ń rí gbogbo àwọn àwọ̀ áfíríkà ní ara àwòrán orin tí wọ́n yà abala tí wọ́n bá báyìí abala ìròyìn ìdárayá sọ fún wa pé lẹ́ẹ̀ni tí wọ́n bá ń gbọ́ àṣìdè hot àṣìdè outing bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ ẹ̀ka lọ gbọ́ ohun tí mo ní fún wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. wòlé àgbà ni bàbá mi nílé ìjọsìn redeem bákan náà màmá mi jẹ́ dickness ní gbogbo ayé mi ni mo ti jẹ́ ọmọ ilé ìjọsìn mi ò sì gbàgbé ẹ̀kọ́ lé rárá o. Zlatan ìbílẹ̀ ló sọ ọ̀rọ̀ di mímọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ní láìpẹ́ yìí. ẹ̀yin ọ̀dọ́ àsìkò ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ má fa sìgá tàbí egbògi olóró mọ́ o torí pé tí ẹ bá dàgbà tán ẹ ó mà kí ìka àbámọ̀ sí ẹnu wípé ìǹbá ti mọ̀ mi ìǹbá má ṣe gbogbo èyí nítòótọ́ àti lódodo nígbà tí mo rí àwòrán ìgbà ọ̀dọ́ àti èwe mi kò dùn mọ́ mi nínú rárá o ọmọ tí mo bí kò gbọdọ̀ rí àwòrán yìí pẹ̀lú ohun tí mo ń ṣe tí mo rò pé ó jẹ́ àrà dídá àmọ́ tó jẹ́ ohun tí kò dára tí ó sì ń kó bá ìlera ẹni. asọ̀rọ̀ kọrin tilẹ̀ òkèrè Cardi B bíi ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tó sì gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn nígbà tí ó fi àwòrán ara rẹ̀ níbi tí ó ti di ohun tí ó ń fà tí ó jẹ́ egbògi olóró dání akíbọ́nà boy kú oríire ife best african act tí ó gbà níbi ẹ̀yẹ mtv emas award nílùú spain akíkú oríire lọ́pọ̀lọpọ̀. lọ́dún tó ń bọ̀ màá tún ṣe èyí tí ó jù báyìí lọ Afọláṣadé tèmi nìkan. Gildot ló sọ ọ̀rọ̀ dídùn ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́ yìí di mímọ̀ lẹ́yìn tí ó fi ilé tuntun ta ìyá rẹ̀ lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí rẹ̀ akínmàmá kú oríire láṣẹ Èdùmàrè ẹ̀mí yín á gùn ẹ̀ sì dàgbà ẹ̀ dògbó. kí ló dé gan-an ó mà ti ń di gbogbo ìgbà yín òpin ní láti dé bá a má dẹ̀ sa gbogbo ipá mi láti rí wípé mo dá sẹ̀ríà fún gbogbo yín ìjàmbá tí ẹ dá mi àti gbogbo ohun tí ẹ ti ń ṣe ní gbogbo ìgbà. Nkechi Blessing ló kígbàjarè síta lẹ́yìn tí àwọn ọmọ ọ̀tá àti oníjàgídíjàgan tí wọ́n gbìyànjú láti gba ẹ̀mí rẹ̀ tí wọ́n sì bà dúkìá tó pọ̀ jẹ́ níbi tí ó ti ń ya àwòrán sinimá rẹ̀ tuntun. Ó wáá sọ wípé ẹ máa wo mò ń padà bọ̀ láti wá dá sẹ́rí àtúrí pé mo dá ojú gbogbo yín mọ̀ ó dẹ̀ ti ń di lemọ́lemọ́ fún yín ní gbogbo ìgbà láti máa dà wá láàmú níbi tí a bá ti ń ṣe iṣẹ́ òòjọ́ wa. Akọrin Yínká Ayéfẹ́lẹ́ gbé àwọn ọmọ rẹ̀ ìbẹ́ta lọ sí ilé ìjọ fún ìdúpẹ́ ní Sunday òde yìí ó wá ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń rò wípé ìròyìn ti jáde ní ìgbà náà lọ́hùn wípé òun bí ìbẹ́ta ó jẹ́ irọ́ o ó wá sọ wípé ìdí tóun fi ṣe ohun yìí ni wípé òun àti ìyàwó òun ti ń wojú Olúwa níbi ọdún mẹ́rin sẹ́yìn tí Ọlọ́run sì wá dá àwọn lóhùn pẹ̀lú ọmọ ó tún wáá sọ wípé nígbà tí ìyàwó òun bí àwọn ọmọ yìí àwọn ọmọ yìí wọ́n jẹ́ premature wọ́n ì tí dàgbà tó àti pé ìbẹ̀rù wípé wọ́n lè wà láàyè wọ́n lè ṣaláìsí ó wà òun sì bẹ̀ gbogbo àwọn tí wọ́n wà ní ilé ìwòsàn ibi tí ìyàwó òun bímọ sí wípé kí wọ́n dákun kí wọ́n má jẹ́ kí ìròyìn kí ó lọ káàkiri àmọ́ lẹ́yìn tí òun wá rí ìròyìn òun ò sọ̀rọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ ọ̀pọ̀ èèyàn tí wọ́n pe òun òun sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ láti lè fi wo àwọn ọmọ yìí àmọ́ nísẹ̀yìn tí olúwa ti wá dá wọn sí tí wọ́n ti wà lálàáfíà òun wá ń dúpẹ́ fọ́lọ́run ló ń ṣe gbé wọn lọ sí ilé ìjọ kremix láti lọ ṣe ìdúpẹ́ torí pé ibẹ̀ ni òun ti rí ìdáhùn sí àdúrà òun ó wá kí ìyàwó rẹ̀ wípé ó kù ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti wípé ó kù wàhálà rẹ̀ láti tọ́jú àwọn ọmọ òun náà sì ń sa gbogbo pa òun láti bá a ṣe ìtọ́jú àti ìkẹ́ àwọn ọmọ ìtorí pé bí ọ̀kan bá ti ń ké ìkejì náà ó tẹ̀lé ìkẹta náà yóò sì tẹ̀lé wípé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú lòun fi ń dúpẹ́ fún ọlọ́run ọba elédùmarè fún oore èyí tí ó ṣe fún ẹbí òun ẹ̀bùn pàtàkì ní ọ̀pọ̀ ọgbà a máa ń rí níbi tí a ò lérò nínú rẹ mo rí òdòdó ìfẹ́ nínú ọkàn mímọ́ rẹ ẹ̀rín rẹ mú ọkàn mi tutù ìrìnsí ìṣesí rẹ yóò máa dá mi lọ́rùn títí láéláé mo wọ inú ìdíje Big Brother Naija lọ́wọ́ òfìfo fún ohun tí mo fẹ́ àmọ́ mo jáde pẹ̀lú ohun tí mo nílò jùlọ. olólùfẹ́ mi ẹnì kejì mi ọ̀rẹ́ mi àdúrótini nínú rẹ ni mo ti rí gbogbo nǹkan mo nífẹ̀ẹ́ rẹ gidi gan-an olólùfẹ́ mi ayò ọkàn mi. Gèdónì ló kọ ọ̀rọ̀ ìfẹ́ yìí sí Káfì lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ Aki Káfì Karim ti Big Brother Naija kú oríire ọmọ ọgbọ̀n ọdún tí ó pé láìpẹ́ yìí pàápàá jùlọ ó tún wá jẹ́ ìgbà tí àwọn iléeṣẹ́ tí ó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí ó ti ṣiṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti pè padà pé ó yá o káfì máa bọ̀ wá kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí ìròyìn lọ káàkiri wípé wọ́n lè má gbà padà látara ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú gèdónì nígbà tí wọ́n wà ní inú ilé Big Brother Naija ayọ̀ di méjì fún káfí Karim akíkú oríire ẹ̀mí rẹ̀ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lákòótán a kí gbogbo wa kú ewu oṣù tuntun bákan náà àwa ń kí gbogbo àwọn tí àbí ní oṣù nùfẹ̀mbà yìí wípé láṣẹ Èdùmàrè ẹ̀mí yá ṣọ̀pọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo àwa olólùfẹ́ ètò Miliki Express a rí ọdún yìí a rí oṣù yìí a ó rí oṣù tó ń bọ̀ pápá jùlọ a tún jọ rí ọdún tuntun tó ń bọ̀ lọ́nà. atátó iyọ̀ dùn bẹ́ẹ̀ ni ṣàkì bọ̀kọ̀tọ̀ roundabout fúkú ẹ̀dẹ̀ gbogbo ẹ̀ báyìí ló pé sínú ẹ pé mo ṣe mo wáṣí mo gbọ́ wá fún yín àṣẹ ó sọ pé ó ẹ wá fi kí ni ẹ wá bu ata tí ó ní hmm, ẹ̀mí méjìlá yẹn ẹ wá gbé sórí ọ̀fadà rice ẹ ti rí pé ó ti dùn ó ti rẹ́dì ohun tí mo sọ fún wa náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà la bá ẹ ti mọ̀ pé ìròyìn mi lórí ètò yìí àtidé ọ̀tí ni bẹ́ẹ̀ tí wọ́n ṣe mú wá fún yín báyìí àá àtúnṣe tó kí sálẹ̀ mọ ohun tó rí lè bí ìròyìn yẹn káwa tó ṣe kí nìkan tó gbé wá fún yín lórí ètò yìí a ti gbọ́ tó lọ lọ́tún lọ́sì láàrin àwọn olùmọ̀ọ́ká àwọn ọmọ fẹ́fẹ́ nǹkan kan ọkùnrin bá lọ fún wa pé lọ́kọ̀ gbàmọ́ rẹ̀ pé àwọn celebrities wa ah! wọ́n ṣe tuntun wọ́n ṣe ra Rolls Royce Rolls máa sọ ni Rolls Royce Bentley Bentley wọ́n máa fẹ́ orí ahọ́n sọ̀rọ̀ ẹ wá torí ẹ̀ ó fẹ́ fìrònú parẹ́ ó torí ẹ̀ ó ń pé àhán sórí tó wọlé kọ́lé mi náà gbé wá ayé ni rántí wípé o ò mọ ohun tí wọ́n ń ṣe nísàlẹ̀ kòkó ẹ̀rí ìròyìn tí mo sọ fún wa yẹn ìkan náà la gbọ́ yẹn tí hmm, a mọ ohun tí wọ́n ń ṣe nísàlẹ̀ lábẹ́lẹ̀ ní kọ̀rọ̀ yàrá wọn tí wọ́n fi ṣèkíni tí wọ́n fi ń gbọ̀n tí wọ́n rí tí wọ́n náà wá torí ẹ̀ tó bá fẹ́ parẹ̀ sọ́rọ̀ ọlọ́run pé ọlọ́run kúkú tiẹ̀ pa mí ah! má torí ohun tó rí lórí social media pápá jọ lórí Instagram kò torí kó wá fi ẹnu ẹ báyìí kó fi ṣẹ̀ sí ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dùnmáre ẹ dákun ẹ àní ká má wọ àwọn olùmọ̀kan ní àwòkọ́ṣe àmọ́ tó bá ṣe wọn lọ́kọ́ṣe ká má wo ohun tó da lára wọn ká má wo àìda ara wọn lóòótọ́ ọlọ́run ò dá wa pé ẹ ó dá wa pẹ̀lú àléébù àmọ́ ká wo dídára ara wọn ká má wo àléébù ara wọn bákan náà má fi ọ̀la ọ̀lọ́la tọrọ tọrọ ti tiẹ̀ ohun tó fẹ́ yẹn gan kúnlẹ̀ kò sọ fọlọ́run pọ́lọ́run nǹkan báyìí báyìí báyìí ló wù lọ́kàn ni mo fẹ́ á dẹ̀ ṣe pẹ̀lú iṣẹ́ tí wọ́n rọ̀ báyìí kìíní tó bá put sí pé ok yes olúwa mò ń gbàdúrà pé kó jẹ́ kí òwò tí mò ń ṣe kó tún ṣe kíni kó tún pọ̀ sí yẹn ni kó sí lówó tó ń ṣe òun gbàdúrà fún ìbùkún sí o ò lè sùn sínú ilé láàárọ̀ dalẹ́ kọ́ ọmọ gbàdúrà pọ̀ lọ́hùn rọ̀jò owó fún mi fẹ́ wa bẹ́ẹ̀ ni fẹ́ wa rose red ọmọ fi lálàá ni o tó bá ṣiṣẹ́ sí àdúrà tí ò gbà ẹ̀rọ ti mi nílé ètò Miliki Express ó ṣì ń tẹ̀ síwájú. ó yá ká lọ jó ká lọ dansa ká lọ gbọ́ orin Zlatan ìbílẹ̀ bẹ́ẹ̀ ni tí a bá ń gbọ́ tó bá ń ká pé new kid on the block sílẹ̀ pé ló ti drop first single ẹ̀ báyìí ṣe kí ni ló ti ń fún wa ní hit yẹn back to back to back to back ẹ ká lọ gbọ́ orin Zlatan tó pe àkọlé ẹ̀ ní jẹyẹ bẹfẹ tá a bá wá padà dé Tóyìn Abdul àmàbánilago láti fún wa ní ohun tí ó ní fún wa lábala campus gist à ń bọ̀.